ṣe rí ó máa gbé fọ́ọ̀mù sí kòtò lọ́la o kò sí gbogbo wa máa jù ká la máa lọ ó kálukú lọmọ bíi bàtà tí ń ta lẹ́sẹ̀ tèmi náà wà lára mi ẹ jẹ́ ká ló ti ọmọ tó fọ́ọ̀mù fi sílẹ̀ ẹ jẹ́ ká ló ti ìyàwó wọn nǹkan tó ń parí lẹ́kùn jù husband live láti rírú láìpù yóò husband máa ní pèmí ní bàbá Zara husband came back some weeks back husband ní ká má pa àwọn husband mọ́ pé Zara ní ká má pè àwọn ẹjọ́ torí ẹ̀dùnbọ̀dọ̀ ru ẹ̀ àwọn kọ́ ni nǹkan ṣe wàláì Osmond Gbadebo gangan lọ Lasco Films nǹkan kò dẹ̀ bọ̀dọ̀ sọ Lasco Films ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ a ti ṣe ojú Osmond ẹ jẹ́ ká ṣe ẹ̀yìn wọn àní ràkúfà o eléyìí tó dẹ̀ lọ yìí ó máa tán níbẹ̀ indọ́sítírì àní sunkún àní wọṣọ ọ̀fọ̀ lórúkọ Jésù ẹ ṣé mo dúpẹ́. lóòótọ́ ni gbogbo nǹkan tí ẹ láti ẹnu ẹ èmi kan tí mi dúró síwájú yìí mo mọ impact tó take nínú àìdè mo ṣe nípàdé ẹ̀kọ́ wà tó gbé ọjọ́ máa ń ṣeré ni mo máa kọ̀ bẹ̀rù náà mo mọ̀ kò ní fẹ́ jáde bọ̀.